ó ní bó ṣe ṣe tí òbí tó wà ẹ ó ní ẹ ó ní bóyá ṣe tí òbí tó wà nínú ìtọ́. ṣùgbọ́n tí mo bá ká ìkan nínú yìí mi fún tí mo wá sọ bó ṣe ṣe. ok ó ní owó ànító àti àníṣẹ́kù because owó yẹn owó yẹn fẹ́ padà kàn ló tún ṣe request fún mọ̀ kò gbọ́dọ̀ sọ pé ó máa máa lówó yẹn lọ bẹ́ẹ̀. ok. quiet now ah wọ́n ṣe lines now you don't say anything when they are running lines wọ́n láti assimilate lines then go. kàn ló pé ó ní owó ó ní owó tó bá wù ọ́ ó ní owó gẹ́gẹ́ bó ṣe wù ọ́ lọ́kàn. expression ẹ̀ ni ìmọ́lẹ̀ nǹkan ò that's it okay, that's okay let's go. Oya ah, ẹ fún fàánì fún fàánì kárò lọ. Come on, tell it to my people. Ẹyin jẹlẹjẹlẹ. Irú yẹn ni. Someone said my prayers for you my daddy. má lo ẹ oh, oh, oh, ìwo ni kò lò ìwo. ìwo la máa ń pè ní ọ̀dọ̀ tiwa. àbí yẹn o please o phones on silence o all phones on silence please let's go. guys let go off and down. phones on silence no more moving back set. fún mi bá mi dúró mẹ́rin nígbà tó dúró pẹ̀lú. someone said. she watched uh, Fumi Onibara last night. Fumi, eh? they said they watched uh, your movie Onibara Me, last ma- night. Okay, only because of Moshe Prophet. Yeah. All right, guys. Onibara. So later, guys, because they want to continue acting. So I'll see you guys later. standing by, please, good people. why your sorry please back audio please because of the network sir back the audio because of the antenna sorry no problem. ẹ̀sùn sẹ́yìn hello everybody come here ẹ̀sùn side because of that tv reflection tv ẹ̀ máa reflect ṣòtúrọ̀ wà rẹ̀ ṣọ́ọ̀fù ara rẹ̀ rọ̀ mo rẹ́ tó wọṣọ mo ti kọ́nà tó fẹ́ fóònù. nínú ló bẹ́ẹ̀ lórí nǹkan tá à rí láti bí. hello brother. oya o. slate it. let's go. mama start mi lọ. ẹ ti bá mi post. ah mi ìmọ̀ mi ìbá ti kọ́ mẹ́ẹ̀ẹ́ ó that's it. ẹ jọ níta àti fẹ́ fíìmù good people. shut the door. be on medium to short for scene 54 55. Alright, ready. Action. This one, this one. Alright, from there, action. Desino. Desino. Kí ló wá kù lọ tó tẹ́lẹ̀ yìí? Kò sí 我做做做么？ got it kí ló ń dún ṣé ó hàn ní àbí yìí. boyfriend ló máa mú dání wọ́n máa rí ìjà ìlú ẹ̀ ní ìṣọ̀kan. one take out of sex we don't drag it you know àdúrà gbé à ń fún yín lọ ìbò ìwà yẹn àní tẹ tù tàbí máa gbé ìlà. ó lágbára á tọ́ ààyè. ọlọ́run ó smooth mo láìwé yín sọ. Open. ìdáyé rí àzẹ tẹ́lẹ̀ náà ni. ó sì lọ. ó kún ẹ ìlú ọ̀gbọ́n máa kún náà láti ní kẹlẹ̀ fi mọ́ tẹ máa sọ ní mo ìfẹ́ kẹ rí àzẹ. ẹ wá gbàgbé orúkọ ẹ ọ̀nà. ó gbàgbé tí. Maria no dey forget. Maria no dey use bra. Kò tó ní okòwò bra látà náà o. Ah, ah, ok oh, sure. <laughs> we no dey wear pants. yeah baby. are you a Malian? ṣé Malian you know. yeah. ah oga. Okay ìyálòde gbogbogbò làwa yìí <laughs> verified malians làwa torí naira mali tún fọ́lọ́ àwa. so we so guys, but I not hear the sound because you know they are with mic and uh, the sound we surely be. So. Who got you? Oh yeah. Pick up. Roll. Rolling, sir. Pick up from your room. Bóyá o. From. Ṣo fẹ́ bọ́tà ní sáré bọ́tà sáré bọ́tà sáré bọ́tà. Àwọn méjèèjì ti ronú. Ó bọ̀ lọ́la àbí. Náà òun tóun fẹ́ ronú. Bóun ṣe ronú nípa. Tó bá ti délé pè mí. Lẹ́yìn àlàáfíà kí ló tún. Wọ́n sẹ̀dẹ̀ sí ẹ. All right. Thank you for banking with us ẹ̀yin jẹ́ báǹkì ẹ̀yàwó. <laughs> let's go. okay from all right. let's go. ẹ láti bó ṣe change mood ẹ. ọ̀rẹ́ ro bíkọ́. ẹ ẹ zokè. rolling action. tó láṣeyọrí àti pé ṣó lè dá

síbẹ̀ èmi ò fẹ́ gbọ́ mi ìgbọ́rọ̀ ẹ̀ ìgbọ́rọ̀ ẹ̀. sórí lọ́dọ̀ tiwa táwa tiwa òun ni àṣírí wa bí a bá ṣe ń yọ nínú ìbò wa lẹ́yìn pè ní ní ọlá ọ̀rọ̀ ẹni náà ṣe pọ̀ sí i. ń yọ ẹ bá mi end ẹ̀ Aka ilé kí n ka ilé yín. Alẹ́ end ẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni tó bá yẹ pọ̀ fẹ́ owó o gbọ́dọ̀ kà Pick up, end beat, action. fẹ́ owó o gbọ́dọ̀ ka ìwé yẹn. ẹyin ẹ òdùdú mọ ni fún mi fún mi hmm. fún mi yes ibi tẹ́mi ronú lọ nìyẹn. ẹ gbọ́dọ̀ sáré accept báyìí. Ah, ah, èyí làwọn sọ. ẹyin ò dúdú mọ́. ẹ pick up end bit end bit àti eh, change short. sí ibo nísìn ó oh, ok. end bit yẹn tó sọ fún mi sí ni pé kí n yọ eyín ẹ bẹ́ẹ̀ ni tó ẹ kò fẹ́ owó from that point go Yeah, leave leave leave leave make up your mind. ro. end bit for simple for Alright, end it, go. Action. tó bá Where is your black tits? Ah, it's much. It's not what there. What happened? There's a eh, sin. There is a sin. There is a sin after this. So, Camera, like two sins after. I don't want to. Where is Buki? She's alright. Have you seen the movie? Um, Onibara. But you've seen it. Let me borrow It's just you Hey now. Hi guys, this is Fumi Awelewa aka Mori Lisme. I'm saying hello to you. This is my phone. I mean, this phone is mine. <laughs> Kini, don't don't don't say Kini me. Okay, guys, meet my husband on set of Immortality. Ikeowo. Ẹ kí ló ti sọ́yẹ̀ rí dànù lórí àga so fine and he's so humble. Allah, mo fọ́ fún bọ́lí àwọn ẹ̀gán. Soya is finer than our director. Muhyiddin is fine. Eh, eh, yes. No problem. Ọmọ bọ̀wọ́ júwe ara rẹ nínú sí yìí. He makes sure sí yìí. Okay, volume please. Sáà ní fọ́lùmù ni. Ṣé ẹ pamọ́ ẹ mú òtún ẹ ni? Ah, why do you have to do that? Why are you guys sweating now? Put on AC. Okay, go, go. Morally bad. Big Thomas. I say, say. Okay, guys, you know what? Watch out for Igiowo. My husband on set is saying hi. Hi. No, okay. Martini. Martini, I'm not giving you your phone again. Tell your people to bring money. Ah. i want i want give Sanyeri One làwọn fẹ́ fún yín lówó one thousand dollar i need his account wọn ò máa ṣeré. kàn fi lé mi lọ́wọ́ ah. ẹyẹ kan fún mi wò ara uk ma ni wọn ẹ tètè sọ fún ọpẹ mi. ẹyẹ kan fi dé mi wò tí màá ní dúpẹ́ lọ́wọ́ yìí. ẹyẹ kan fún Sanyeri tèmi kò bá ní ṣe advert on his behalf. màá kí yín ẹ bẹ́ẹ̀ kú. <laughs> mo lè má sùn torí ti torí ọ̀rọ̀ gbèsè ayé yìí ẹ fún mi one thousand dollar mo lè má sùn torí ẹ ọ̀sẹ̀ kan màmá àti ṣe prayer ṣe prayer ṣe prayer ṣe prayer ṣe prayer prayer upon prayer. tó ti tún kọ o i need his account okay. the person is not joking o do ewo lọ́rọ̀ get back kọ bẹ́ẹ̀ ní ìsìnkú pin ni ẹ ọlọmọ sọ̀rọ̀ ìwà dọlà kí ló dé. àwa gan akọkọ dúró náà five minutes wọn fa àgàn. mo rí lee. and uh, bro, bro, hold on. Make Miko. Don't worry, guys. Okay, let's shoot. All right. Mm. Hey, Miko, down. Okay. Same here, you know. Ah, Vini Omoya Jesu. Another person said he wants to give you one thousand dollars. Put it in it. Put it on <laughs> okay, your no problem. Tipo, né? ah, tá, tá. ah tá,

Ah, Vinny, I as Jesus said, it be like say you don't want the money. Just hold on, bro. Hold on. Ẹ ó dán alákọ̀ọ́gbàgbé ni mi mọ́ lórí. Mo ti rán èèyàn kí wọ́n lọ mú wa. Wọ́n mú wa nísìnyí. Okay, don't worry, I'll pin his account, don't worry. Thank you. Nico. Never said yes. Three, six, five, six, five. Hold on, guys. Okay, go, go. Eight, two, eight, two, seven, nine. Okay, Thank Alani Access Bank. Alani yọ. Please silence outside. Ẹ jọba ń palẹ̀ kú yẹn díẹ̀ jù. Ẹ jọ talẹ̀ ti ṣú o. Ẹjọ́ tó ti wọnú ayé mi. Owó tó fi ṣe mí àmọ́rù tí ń gbà mí sí agbára káká ni mo fi ń mú oúnjẹ wá sílé ọ̀kẹ́ ẹjọ́ mẹ́ta ni mo fi ń lóúnjẹ sílé owó ti tán mo á rò pé ìtàlẹ́ ẹ̀jẹ̀ kó jáde nínú láì sílé sásán mo á rò pé bóyá kí n ìtàlẹ́ ó wá pé àwọn èèyàn jẹ́ ìlú ẹ̀ ọ̀sàbọ̀ lè mú ìmú ìṣẹ́ bá mi. Okay, guys, let's move. Let's move. So from Finium, I just uh, bad, I uh, pinned the account. Bro, bro, go. Hey, go, hey, go. Ẹ jọ má sọ̀rọ̀ nílé yẹn. Sam on close church for sin forty four forty five. Action. Ṣé kìí ṣe fún mi? ẹni ẹ wọn gbóni. alright move please. cut cut cut cut yeah let's go guys. let's pick up. okay. pick it up. ẹjọ́ palẹ̀kùn yẹn dé ẹjọ́. ọ̀rọ̀. ẹ palẹ̀kùn yẹn dé. rolling sound. spade. action. tọ́jú síbi kankan eh. sọ fẹ́ ní sọ̀rọ̀ ta ló ń lọ aláàdì ta ẹ̀bẹ̀ wọn ta and close it action. ṣe dàkóstà nìyẹn. tó ti lọ láfọdún òru ti délé. ṣé wọ́n ṣe mọ́tò mi nìyẹn. mọ́tò sasán ni. ta ló tọ mọ́ ta ló lọ mọ́tò yẹ. ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ rẹ̀ ti fẹ́rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe tọ́. nìkọ. let's go let's go let's go. nìkọ. okay. ó yẹ kpari kò ní lọ. parí mọ́ sa. all right. Sorry. Fano. makeup ṣe ti plug àwọn fan ni wọ́n máa ń stress ara ẹ̀ lẹ́nu. máa lọ ìdílé ìdílé máa lọ. Speed up. Speed up. Speed up. All right, pick up. Action. Okay, still go, still go. Still, still, still, still. From where now? Um, time. Action. lísìnà kí ìwọ gan ló fẹ́ ìbéèrè tó béèrè ìdáhùn rẹ. Go call it now. Ẹsẹ̀ tán sí ẹ̀. Ẹsẹ̀ tán sí ẹ̀. Okay. Thank you. Bóyá ronú yẹn lọ. Go action. Kí n sọ. Gracias. láti ibi tèmi àti ètìjọ bẹ̀rẹ̀ wa láti dà kó tó dè ní èmi ò níbi kankan tí mo lọ pẹ̀lú ẹ̀ àjọ wà náà ni. torí ìwọ ẹnu mi bẹ́ẹ̀ èyí lẹ́yìn pé lọ́dọ̀ tù ìwọ làwa pè ní ọ̀dọ̀ wa lọ sórí bó ṣe tó bá wá fi lè mú mi tí mo bá yọ ẹyọ kan nínú rẹ̀ fún ẹni tí mo fẹ́ràn jù tí mo sì sọ bí ó ṣe lò irú ẹni bẹ́ẹ̀ ó lù ní àná ń sọ lẹ́nu yìí èmi ò fẹ́ gbọ́ rí eyín àbí ìwọ lóge eyín ẹnu rẹ kí ní kí n ká kí n ká ẹyin alright pick up end beat cut and roll beat three kìíní yẹn. bàbá ẹ kọ́ wọlé ẹ kọ́kọ́ wọlé ẹ kọ́ alright pick up action. Card Stand up, stand up, guy, guy, guy, guy, guy, guy, guy.

last night. Apparently three hotel. I was I was at the hotel last night. Bro. Thank you. Silence, please. Head beats. We are looking away. Action. Action. fura. o síbi friend. káyọ̀ kọ́ òsì dáa ẹ̀ máa òsì dáa ẹ̀ pọ̀ ẹ̀ wò síbi sọ. ọba ilé ya yí oyí náà ó dẹ̀ bọ̀ oyí ni oyí bọ́dì ni ó yẹ lẹ́sìn. That's it. Thank you. Oh, yeah. Thank you. I oh, ah, look at you. Oh, easy, mm. come on, fine. Mm. Oh, God. I'm Come waiting for the groom, see Ronaldo to propose. Hmm? Yeah. Rolly. Yeah. Oh, Thank you, Rolling. Okay. Action. Hmm.

I'm saying I have to mute the sound because um, my, uh, my notification is on, so I don't want it to disturb Larry. But uh, sorry, guys, that's why they was, was silent. Sorry. Let's go, please. Let's go, everyone. Thank you. Thank you. Hang my husband is silent. So guys, I think I have to go for now and uh, come back some other time. I love you guys. So. I'm really, really sweating right now. I'm so sweating right now because i heat. So, it's really heat. I love you guys. Sorry, I have to go because I'm really, really feeling heat. I have to go. Okay. All right. Take care, guys. possibilidade né? tá de